hòtẹ́ẹ̀lì ṣe kíá o ọrùn wọ́n dẹ̀ sọ fún ọmọ ìlànà wípé wọ́n bá ní kó wo tẹlifíṣàn títí dago méjì òru òun la jí ẹ ní ìsìn tó tó tó tó tó ń dún bí alùpùpù tó kó sínú omi ti délẹ̀ kò já lọ fún morning devotion ó ṣàmọ̀ páwa nìkan náà máa dúró dè àwọn tó kù wọ́n á ti jí wọ́n á ti ṣe tán. ẹ wo màámi ẹ máa lọ màá bá yín jàre. ọmọ ìkó bá mi po ó dáa jọ mo fi ìyọ́nú ọlọ́run ọba bẹ̀ẹ́ dìde ńlẹ̀ o kó o tètè bọ́jú kò wá kò sá eré wá bá wa lọ́hùn ni o àwa náà máa máa dúró de mo sọ fún ẹ báyìí o. ṣé o ti gbọ́ mi. o ti gbọ́ mi sí. Ah! màá máa retí ẹ kó o tètè dìde kó o bọ́jú kó o sá eré ni o mm. o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ kó o mm. sáré ni o. Mm, ti Michael nǹkan. ẹ ń bọ̀ ó máa bá ó máa bá wa. wáyé tẹ ìjọ máa bọ̀ papọ̀. Hmm, owó rẹ̀ díẹ̀ ni owó rẹ̀ díẹ̀ ni kó tó sùn lánàá ó tó nǹkan bíi aago bíi méjì ṣùgbọ́n mo ti sọ fún pé kó bọ́jú kó bá wa níbà. rántí ẹ wọ ẹ má bínú o ẹ wà so incoherent you just spitting out gibberish and balderdash bẹ́ẹ̀ ni na eh, eh, to me it had nitwit or, or a numbskull kò dá kí àìjẹ́ yàn you should be thinking like ah, no no no no no no You understand rárá. ṣé màá wá àparọ́ fún ẹ ni nígbà tí ìṣepò fẹ́ nà mí. Ah, mi nígbà tí nà yín nǹkan tó máa nà yín wà lára yín clearly yes nǹkan tó máa nà yín wà lára yín ah, ọmọ tí ò roko tí ò lodò tó kàn déédéé decide pé òun fẹ́ máa sùn ní táìmù yìí tó dẹ̀ mọ̀ pé tradition wa ni pé ká gbàdúrà láàárọ̀ tó ń wo tv tó kàn fẹ́ ó ń jẹun tó ń fún tó ń bọ̀ òun àti màmá ẹ̀ ṣé ó yẹ kó tiẹ̀ máa ronú pé ah ìyá ń jẹ mi àti màmá mi tó yẹ kí àmà kó máa ronú pé kó ń behave dáadáa you know ẹ wo èmi ti ṣiṣẹ́ ìkọ́ tó sọ ní bíbélì sọ bíbélì sọ tọ́ ọmọ rẹ yóò sì fún ọ ní ìsinmi ẹ̀yin ò tọ́ tẹ́ bá tọ́ dáadáa kò yẹ kẹ́yìn jókòó kó wà nbẹ kó tó ń bọ́jú òfò kan it's not it's not done lọ́wọ́ absurd. èmi nìyí sìn ìmọ̀ ìyàwó mi àti ṣiṣẹ́ dáadáa òun la ṣe wà lẹ́wù tá a wà yìí kò dẹ̀ kò dẹ̀ sí kan náà tó lè ṣẹlẹ̀ sí wa. kò sí èèyàn bí èṣù àbí èṣù bí èèyàn tó lè make ẹ̀ possible ní life mi àti ìyàwó mi mọ́ great Williams family bí ká kúṣẹ̀ mọ́ ní ọjọ́ alẹ́ wa bó ta ti ṣiṣẹ́ bó bẹ́ẹ̀ ṣe ń ba lọ yìí ah, ah ah why can you be thinking pe from from fry pan to fire. Daniel ọ̀rọ̀ yìí àbí mi dẹ́ẹ̀dẹ́ mìíràn wò ìyàwó mi máa ń bọ́kọ ẹ sọ̀rọ̀ kó ṣẹ́nu pò ọ̀rọ̀ tó ń sọ yìí ti pọ̀ jù. àǹtí hannah ẹ má jẹ́ kí n tàn yín èmi gan wà highly disappointed. ah ah ah ah michael kátẹ̀lórí michael ò pè é ipò gọ̀ ṣe bẹ́ẹ̀ àgbàlagbà wà ń bẹ̀ náà. báwo ni ṣe máa lanu máa sọ fún wa ojú òde tẹ̀yìn wípé michael wo football di two a.m. àwọn ọmọ àròbó ni ẹ máa gbọ́ tá a ti jí àwọn ọmọ yìí a ti jí wọn ní ìdájí wọ́n dẹ̀ dìde wọ́n bọ́jú wọ́n la ojú wọn wọ́n wá sísàlẹ̀ wọ́n wá ṣe morning devotion tó dọ́tí mọ̀ pé bá ṣe ń ṣe nínú ilé yìí nìyẹn ẹ wá ní Michael ó ń sun oṣù kìíní kan. Hey, darling, please, go and get him. Go and bring that. Tell him like I say. you should come down. All right, then. Wọ́n lọ kó kó kó kó kó àwọn mi kọ̀kọ̀. 去。 káàárọ̀ ló sọ lẹ́nu yẹn like o sọ̀rọ̀ bíi normal person kí n káàárọ̀ ìwọ njẹ́ o lè bẹ̀rẹ̀ pàlàpàlà yẹn kémi sọ pé kí àwa gbàdúrà kí wọ́n máa sọ pé òun sùn òun sùn irú rọ́bì rọ́bì fòní ẹ̀ náà bàtà ò níṣẹ́ tó mọ̀ báyẹn ń ṣiṣẹ́ owó o kàn jókòó kàn jẹun ń jẹun sórí ibi tẹ́dẹ́ look kí ló ṣe ẹ́ náà kí ló gbójúlé tí wọ́n fi lọ́ máa sùn ní tú tú lóru òun tó ń wo bọ́ọ̀lù òun wo football láwọn tó tó tó ń gbá bọ́ọ̀lù tó ń make owó wọ́n ń wò ó ń wò ó ń kúṣẹ́ sí àwọn ẹ̀ ń play ẹ̀ wọ́n ń lówó sí orí pé orí ẹ̀ ò pé rárá orí ẹ̀ ò pé you are not thinking tó ti yẹ òun ṣẹlẹ̀ DSTV tẹ́mi gbé sí ọ̀dọ̀ yín yẹn òun ló jẹ́ kí o máa lè rí nǹkan wò TV tó wà lọ́dọ̀ títí yẹn ṣé wọ́n rò pé anybody lè pọ̀ déédéé ní ilé ní tó bá lówó èyí tó wà lọ́dọ̀ ẹlòmíì ní ilé ẹ̀ the major tv tó wà ní sitting room wọn nìyẹn wọ́n rí as the biggest ni mo fẹ́ yín ní bq kẹ́ máa lò wá take liberty for license àti máa misbehave. Daniel ìyẹn náà ti tó. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé ọ̀pẹ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́sẹ̀ ẹ̀yin gangan gangan lẹ́kọ̀ọ́sẹ̀ adékúnlájà àwọn ṣọlẹ̀ ẹ tó wọ̀ lẹ́rú gangan ló lè kọ́sọ́ wáyé pé ẹ ti kọ́ dáadáa kì í ṣe fault of yours náà pé pé ẹ̀ẹ́dógún ní àjẹyìn nítorí pé wọ́n help yín kí a máa gbèbí ó yẹ kẹ́yìn náà wá ronú dáadáa kẹ́ tó rárá yín pa because gbogbo ọ̀tá sọ ọ́ sí báyìí ó kọ́ wájú sí yín ó kẹ́yìn sí yín ó kẹ́yìn nìkan ẹ̀ẹ́rì lẹ́ẹ̀rì rò ẹ̀ tiẹ̀ lò rárá rárá DSTV yẹn màá disconnect ẹ̀ lẹ́ni eléni yìí wàá wá dìgbò tó máa wò. ó ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan O ti bá wí ìwọ̀n tí wọ́n sì ní nǹkan náà tó bá wí bẹ́ẹ̀ díẹ̀ kó dẹ̀ mẹ́nu kúrò bẹ́ẹ̀ ni ẹ já ṣe ìjọsìn tá a fẹ́ ṣe ká tẹ̀síwájú. bó ṣe wù mí mo ṣe lè ṣe nínú ilé mi èmi mo nílé it's my house a dẹ̀ ti decide nílé wa pé as for me and my house we will always serve the lord tí ẹ̀yin ò bá fẹ́ serve ọlọ́run ẹ máa kó gbàgbára yìí kẹ́ máa lọ sí tó pé yín ah ṣé lẹ́yìn ni tí wàá kọ́ báwo mo lè sọ i can i can talk i can shout i can knack i can do anything kò tí yẹ yín ni look ẹ̀fọ́ nínú ilé yìí anytime tí wàá ti jí láàárọ̀ kí n tó dé sálẹ̀ pé mo fẹ́ dress lọ síbi iṣẹ́ you are ready so ó mìn pé when i'm dressed tí mo ti wà ní sálẹ̀ you should be ready ṣé understand the vision. before me ló we will now go to my workplace together wà á whether you are sitting and moping iṣẹ́ tí ọlọ́run kún wọn wá ṣe láyé nìyẹn kókó máa wò kó máa jẹun All ọlọ́run ọlọ́run are gbé ẹ e sípò yẹn wà wá jókòó ní ọ́fíìsì oníṣẹ́ ọkọ but you must always go with me tó ti yẹ tí wọn àti mọ́tà ẹ bábìlì pẹ̀kọ́ come jẹun látọ̀nulẹ̀ o ti stop. má kó wá kó ra bá wọn o just upbringing wọn upbringing àwọn tó tó tó wà in the lord pẹ̀lú owó not this tarakal attitude of yours I don't want this tarakal attitude of yours man Just you understand ẹ lè bínú lọ ẹ lè bínú lọ bàbá gbàdúrà tí àdúrà bá mọ yín ìyá ìyá kọ̀tínú nìyẹn let's pray jàre. Let's pray, Father. glory, Father. Come on, family. Hey, glory, Holy. Hmm, wàhálà wà o bàbá fi ogún ọdún pilẹ̀ wè ọjọ́ wo ni ó tó bọ́ sí ìdúmọ̀tà tí ó máa jó káàkiri gan òní ẹjọ́ ọlá ìjẹgun ọ̀rọ̀ inú ilé ìgan tí wàá fẹ́ sùn. check me out. oh my darling. my finest. Yeah, yeah. Handsome. Mm -hmm. Husband. what? How I wish we had red carpet in all churches where everyone can see the worth of what we're wearing. Unfortunately, Nana. Too bad. What's the use of wearing something expensive when no one will notice it? Anyhow. I have an idea. Really? What is it? Do you know that we can create our own red carpet? How? We just wait a while and make sure everybody is seated in church. And then we gracefully march in. Here comes the Williams. Hmm. Like midway into sermon? You got it. So, no more what would we be doing? I'll play a game on my phone. Mm, what can I do? What can I? What? I go and. What? Don't worry, just do yours. eléyìí wá ń kọ́. eléyìí fifty thousand. ṣé pẹ̀lú kìnìún rẹ̀. o ti o kò sí lè mẹ́lẹ̀ lásán ni. ó ṣe wá wọn ọjà yín wọ́n bí o. àjọ òde wa wọn ọ̀rẹ́ ibesa. bẹ́ẹ̀sà. anyway mo fẹ́ bẹ̀rẹ̀ rajà mo dẹ̀ rẹ́dí láti rà náà náà ṣé mo lè san twenty five thousand. o ti o pàtó five point ilé jẹ́ regular customer ẹ̀ san forty eight. Hey, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, look here, look here, my lady. Hello, how are you? Fine, ma. Please, please. Do not waste my time on people who do not have money and come into your shop to waste your time. Look, leave buying to us who have enough money and can afford to buy. Mm-mm, madam, don't insult me. Ẹ bá wa níbí, ẹ jẹ́ kó dá mi lóhùn tán náà. Tó bá ṣe pẹ̀lú mi, á dẹ̀ dẹ́yìn náà lóhùn. Mo mọ̀ pé ń da yín lọ́mọ ti sọ fún yín sà. Ó ní ọjà tẹ̀ náà is fifty grand fifty thousand naira. Now ó dẹ̀ tún wà very very lenient pẹ̀lú yín ó fẹ́ fà yín mọ́ra gẹ́gẹ́ bí customer ó ní kẹsàn forty eight thousand is that not good enough? and you every time I come here oh ever fún mi ní discount rẹ̀ not even a mere five hundred naira. regular customer làwọn náà mo ṣe fún ọ ní discount. oh oh you rather serve him that's got no money than serve people like me anyway I don't need it because I have enough money to pay for anything I buy. The Lord has blessed me and he has blessed the works of my hands. So sir, please, please don't waste our time. Ṣé rí bíbá ìtí ẹ̀ ń wò yìí? you. ló fi ṣe ẹ wo bó ṣe kún. Owó ni tí irú yín bá nọ́jà báyìí wọ́n ti ti ṣọ́ọ̀bù yìí pa. Kò sí iná jẹnẹrétọ̀ lọ́tọ̀ náà. Èsì ń fẹ́ ẹ̀ mẹ́pọ̀ owó náà ń san Madam, ẹ Joe, ṣé mo mọ̀ tell tẹ́lẹ̀ ni tẹ fi ń da ọ̀rọ̀ lẹ̀ tó tó yìí. Please mi ò ti torí ti yín wá bíi ṣé mrs agbowórin ni sọ́ọ̀nìmí ni i don't know but òyìnbó náà ló sọ pé cut your coat according to your size i'm a civil servant for God's sake. i reject every spirit of agbowórin in my life in the mighty name of Jesus Christ. ẹ wo sá are you look here please let me preach the gospel to this innocent man that do not know the truth. hello sir hello sir ṣé dáwọn òyìnbó tí a sọ pé wọ́n ní cut your cloth according to your size yẹn irọ́ it is the life of the pit of hell it is a lie of the enemy sir because bíbélì mi ni wípé tolúwa nílẹ̀ sà àti ẹ̀kún ẹ̀ ayé àtàwọn tó tẹ̀dọ̀ nínú ẹ̀ ọlọ́run tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ bàbá yín ni ọlọ́run ọba. Hmm. then Abraham's blessings are yours then you don't have to lack anything good but because ẹ̀ sí ọlọ́run bó ṣe àti bí ó ṣe tọ́ hmm, hmm. Abraham's blessings have refused to be yours sir so please know the truth the Bible says and you shall know the truth and it will set you free let the truth of Jesus Christ set you free sir. ẹ jọ madam ṣé mi lè wá rajà tèmi lọ́la. bẹ́ẹ̀ ni rí padà ṣé tí wọ́n lọ nìyẹn sir. ah ah no mi ò tí lọ. thank you believe in God and serve Jesus as you should serve the Lord with all your might and all your strength and all your finance and you put those things down and look Michael. It is better for you to listen to the word of the Lord. Let the Holy Spirit come and possess you. If not, you will end up like this man. aya mi ṣó ń gbọ́ nǹkan tí mo ń sọ. àmọ́ ń gbọ́ yín dàda. à ń pé gbọ́n ni o àìpé gọ̀ ẹjọ́ òde ni jẹ́jọ́ ara ẹni ká má mọ̀ dá. nǹkan tó ṣẹlẹ̀ ní supermarket láìpẹ́ yìí hmm. kò dáa tó ó kù díẹ̀ kí á tó gbogbo wa pátápátá báyìí. àtẹ̀ntó kú àtẹ̀ntó ga àtolówó àti tálíkà hmm? àparò kan ò ga jù kan lọ níwájú Kristi kò sí ń tá a mú wáyé kò sí ń tá a mú lọ àbọ̀ ògbọ́n nǹkan tí mò ń sọ. bíbélì tiẹ̀ sọ fún wa ó ní ọkàn onírẹ̀lẹ̀ ni òun ọlọ́run fẹ́ ó ní ọkàn agbéraga lòun ọlọ́run kórìíra. sórí ìwà ìbìkítà ìwà ìgbéraga ìwà àìfinipéyàn àìfihàn péyàn yẹn ìyẹn mo ní kí n wá bẹ́ẹ̀ sọ o tó o bá bínú. àǹtí ẹ ṣe mo dúpẹ́ gan lọ́wọ́ yín ó hmm. lóun mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ̀ ṣebí torí irú wa báyìí lọ́nà ṣe dárò tì ní ṣé mo wípé ibi tá a bá ti ń wo ìwà tó kù díẹ̀ káàtó tá ti ń fà sẹ́yìn èèyàn á lè máa sún wa wá síwájú I really do appreciate you mọ. inú mi dẹ̀ dùn aya mi nítorí pé ọlọ́run gbẹnu mi sọ̀rọ̀ ó gbọ́ ó dẹ̀ tún gbà. ó ṣe ah, o ṣe aya mi ó ṣe mo dúpẹ́ o. yes ṣé wàá rí gbogbo ẹ̀ṣẹ̀ tá a mọ̀ mọ̀ dá àti eléyìí tá a mọ̀ mọ̀ dá ọlọ́run á dáríjì wa. àmín. ọlọ́run á wá fún wa ní ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àtòye tá a túbọ̀ fi lè máa jẹ́ kìrìsìtẹ́nì rere ọlọ́run á fi fún wa. ó ṣe ó ṣe aya mi ìyẹn náà mo ní kí n wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣó ti bọ́ ṣó ò bínú. Uh-uh. ṣó ò bínú nǹkan tí mò ń sọ. Ah, láíláí láíláí ah, láíláí mo ní kí n wá bẹ̀ sí láíláí ṣó ti ẹ ṣé wa thank you so much. jẹ́ kí kíní ìmú mi sí i very good Good Abe. warn your mother that she should stop interfering No, ọ̀rọ̀ ẹ̀mí àti ìyàwó mi anything tó bá kan ọ̀rọ̀ ìyàwó mi àbí èmi yálà in the house or outside the house kó má dà sí i ah, ah, kí ló dé tí wọ́n ń bó wa lẹ́nu orí tí wọ́n máa di mọ́ mi lọ́wọ́ bá ń sìn o because kò yé mi how can you publicly kẹ́ máa kí yàrá máa fi ẹ̀hónú ẹ̀ hàn pé báyìí báyìí ló ṣe rí kẹ́yìn ní kò rí bẹ́ẹ̀ lọ́rọ̀ eh, tálákà kí ló dé tálákà máa oh god you know ẹ máa gbà fọ́ lóhùn tí ọlọ́run bá ti place àwọn kan above you àdúrà tẹ́kẹ́ máa gbà ní pé ọlọ́run jọ jẹ́ kí èmi náà lè débẹ̀ ẹ máa rí bẹ́ẹ̀ ni pé èèyàn báwo ni tó bá ní ọmọlàkejì ẹ tó lówó jù ẹ lọ sínú ọlọ́run ò lè gbé e débẹ̀ láéláé a máa tẹ̀ mọ́lẹ̀ ni ẹ má ronú bí àwọn èèyàn tó wà ń bẹ̀yẹn ẹ ti ń bá olówó rìn ó yẹ kẹ́yìn náà lè máa hùwà bí olówó díẹ̀ díẹ̀ tí ẹ bá tiẹ̀ lówó. Daniel. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ so from now on please everything ṣe ti ń yòbọ̀ bá tí mo gbà yín sílé. you know kí tó di pé mo ṣàánú yẹn mo ní bóyá kí n gbálé fún yín sí igbó elérin ní after okoko michael ọ̀ọ́kẹ́ lọ gbé ní ajégúnlẹ̀ ilé àtolú yẹn you know bóyá ibẹ̀ máa pè yín bọ̀ tí mo ṣàánú yín torí mo rò pé kẹ́tí ẹ̀ lè fi ara rò wá díẹ̀ ẹ wá rí ìyàwó mi wá lọ ń bá sọ̀rọ̀ tí ó yẹ kẹ́ bá sọ̀rọ̀ ní supermarket please let it stop mo bẹ̀ yín ni. ṣó ti tán. bẹ́ẹ̀ni so mark your business. my dear i'm very sorry jare. mọ́mí tó nílé bá ti fi àparí sun àlejò orin ilé tó lọ́lọ́ kan fún ọ̀yẹn mọ́mí kí ló dé tí wọ́n sì ti pọ̀ jù ṣé a lè sọ́nà mẹ́ràn kíkọ́ kọ̀ọ̀kan pa ni ẹ dúró ṣé wọn kì í ṣe àbúrò ìbọ̀dà dálẹ̀ tẹ́sán sórí wọn fún lélẹ́yìn ni tẹ́nípẹ́ yìí drop out of káwọn lè continue education wọn àwọn ló wá sọ̀rọ̀ sí yẹn ní àwọn á sọ̀rọ̀ sí yín bíi kọ́lọ́kọ́ ló ṣẹ̀dá yín wọ́n á sọ sí wọn ìyàwó ẹ̀ náà sọ ti tiẹ̀ gbogbo báyìí sọ̀rọ̀ sí ilẹ̀ kan ni mo wojú ìyàwó tó tó ń wò yín bí kébéyà ti la wá ṣe mọ̀dọ́ yìí báyìí ẹ̀yin tẹ́ ẹ kó máa bọ bí òòṣà pọ́n mi ṣẹ̀rí tẹ́ bá fẹ́ gbòòtọ̀ rò ó ti sú mi ẹ jẹ́ ká jáde lò wọ́n gbó rọ́bìṣọ̀ ṣó ti sú mi ah ó ti sú mi àkóhun ah, kọ́kọ́ ni sùúrù tún ṣe o. Ah. ọkọ mi jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún ẹ ṣó ń gbọ́ mi òkun ìhóruru àtúwàrú mi sórí ọ̀rọ̀ ìyá Tọ̀míwá àti bàbá Tọ̀míwá àdúrà lọ̀rọ̀ wọn gbà kò yẹ ká bá wọn bínú ṣó tiẹ̀ rí ìlànà bíbélì ló sọ fún wa ó láàlẹ́ tó láti báyọ̀ bínú láì jẹ́ pé wọ́n ṣẹ̀ wá ní àádọ́ta ọgọ́ta àádọ́rin lọ́nà àádọ́rin ìyẹn ìkíní Mátíù tún sọ fún wa ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ báwa náà ti ń dárí jì àwọn tó ṣẹ̀ wá ìdàkejì ẹ̀ ni wípé má dárí jì wá báwa náà ò ṣe dárí jì àwọn tó ṣẹ̀ wá ọmọ mi ò ní burú títí títí tí ká fi fẹ́ kùn pa jẹ́ ẹ lóòótọ́ wọ́n ṣe nǹkan tó ń bí wa nínú ṣùgbọ́n iṣu lágbára ní kò ní gbàlà ṣùgbọ́n àdúrà àdúrà àdúrà báyìí la máa la máa gbà títí ọlọ́run fi máa kó sínú wọn ló bá tán. àdúrà hmm. mọ́mí ọ̀rọ̀ àdúrà kan nìkan tó wà nílẹ̀ it's like get their message nǹkan tó ń sọ fún wa ni pé a ti sọ àwọn ká jáde ní àwọn period. <laughs> Michael jókòó jókòó Michael jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ kì í ṣàwa nìkan ṣoṣo tó ń ṣe gbogbo tó ń ṣe yẹn sí i gbogbo àwọn tí wọ́n bá ṣe alábàápàdé pẹ̀lú ẹ ó náà hùwà bẹ́ẹ̀ sí i ìwà àgbéraga èmi ni mo tó tán èmi ni mo wà ń bẹ́ẹ̀ tèmi ọ̀rọ̀ mi ló gbọ́dọ̀ ṣe àìfinipinni àìfihàn pé èèyàn ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn. dáníẹ́lì kì í sì ṣọmọ bẹ́ẹ̀ láti ilẹ̀ o àmísù lágbára ni onígbàlà wo àdúà àdúà àdúà la máa máa gbà títí ọlọ́run fi máa gbogbo ṣó ti bọ́ mi. mo ti gbọ́n kan fẹ́ sọ ẹ̀yin kúkú ní sùúrù ti yín tẹ́lẹ̀ gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe náà ẹ̀yin náà ló ń fẹ́ dẹ̀ẹ́dẹ́rẹ́ rárá ojú olúwẹ̀ ọ̀kan gbá ni àmọ́ tẹ́ bá sọ pé ó bá yín lára mu kò sí wàhálà èmi náà máa mójú kúrò ńbẹ̀ àmọ́ mọ́ mi mò ń sọ yìí fún yín bóyá ẹ máa lọ sọ fábùrò yìí ni o bóyá àwọn fúnra wọn lè lọ máa la etí wọn tó àwọn máa gbọ́ níbi tó wà. má pariwo. mọ́ mi mo fẹ́ kọ́ gbọ́ náà ni mo fẹ́ kọ́ gbọ́ ni mo ṣe ń sọ bóyá àbúrò yìí lọ ṣe rí ẹ kìlọ̀ fábùrò yìí ọjọ́ tí àbúrò yìí bá ta fèlèfèlè àbí ìyàwó bá ta fèlèfèlè tí wọ́n bá sọ ọ̀rọ̀ burúkú sí mi máa wojú àbúrò yìí máa wojú àmàdẹ́kù ònú lè mo sọ tèmi nìyẹn sọ tèmi nìyẹn mi ò ní kọ́ máa gbọ́ mọ́ mi mi ò ní kọ́ máa gbọ́. tító tító tító wo èṣù níyàwó èṣù ọ̀tá ẹ̀mí ni oníyàwó o gbọ́ ọkọ̀ tí mo sọ jẹ́ àgbàdua jẹ́ àgbàdua wọ́n wẹ̀ wá ọlọ́run àgbọ̀ ní orúkọ Jésù nípa agbára ìjẹ́ Jésù. Hello, darling. hey, mm, thank you very much. Mm. Ah! Wọ́n á gbà ní church lọ́la. Ọlọ́run mo ṣe jókòó sí mo kàn ń rò ní pé ah, ah, ah. wọ́n á gbà wọ́n á gbà ní church lọ́la ẹ̀. Ṣé o mọ ọdún fẹ́ ṣe? Orí ikú pit kankan báyìí. Mo ti máa fún dáríjì òní check yẹn. Daniel. Hmm? But don't you think it's a better idea to give that kind of money to the parish in Michael rather than the headquarters? Mm -hmm. Yeah. Good idea, Nero. Do not, Niro, church yẹn, church kékeré yẹn, ṣé o rò pé possible kí anybody wà ń tó lè rò pé I, want to give to the church To our kọ check ten million naira. never. kò lè sí. impossible. yes. Um, so um, taba fún kòkòrò àìkú yẹn I feel ó máa bú yìí wa. kò lè sí so you know what I will start like this to my di church in lọ́la. I will just say, Praise the Lord. Hallelujah. The Lord is good. All the time. The Lord is good. All the time. And all the time. The Lord is good. My Drew Mani, standing before you today is a man that has never lobbied before and woman gets everything that he wants to get. Yeah. Because God says, what is mine is mine. Mm -hmm. Then, then, then, then, then. Darling, hmm? you say, because the Bible says, I will bless the works of my, my hands. Benny, my and, and, and, and, and, and, and, and, because my Lord says, hmm. I will have mercy Yes, on, on whoever I choose to have mercy on. Tutu ni kíni a lè rin ilẹ̀ dáadáa testimony a ní a so that people tí wọ́n lówó bíi titi wa wọ́n á lè hope wà táwọn bá súnmọ́ ọlọ́run dáadáa mm-hmm. you know táwọn bá small loan. dáadáa so lẹ́yìn tí wọ́n sọ bọ̀rọ̀ ẹ̀ tán màá kàn sọ pé now I will invite my beautiful wife to come forth with a check wọn náà máa bọ̀ slow motion pẹ̀lú bí mm-hmm. wọ́n máa rẹ́rìn yẹn ọ̀rùn yẹn lè fi wà nù space náà. wọ́n máa mú wá pátí mi lọ́wọ́ máa gbà lọ́wọ́ ẹ̀. wọ́n wá sáìsì on the pulpit. Daniel, Daniel Daniel ṣòwò time to bá sign check yẹn mm. wàá máa ní on behalf of myself and my humble. family, mm. I present this check. No, no, no. I present this token okay. to say thank you for all the mighty and wonderful things the Lord has done for us. And in gratitude to Him, I have decided to give the church a token Bin. amount of 10 million, million naira. naira. Baton. Oh, Daniel, by the time you finish that, mm. I promise you, after that day, you will be ordained a pastor. Kọ́ ló mà náà. Àdúrà kan tá a máa ma gbà ní wípé ṣùgbọ́n tí owó bá ti pọ̀ jù my love. ènìyàn má lọ fi ọmọ ènìyàn sí lẹ́vù tí Ọlọ́run wà. Lóòkù you know what the bible says it says money answered all, all things. pátápátá <laughs> lókùnkùn. our god is a rich god. no o gbọ́dọ̀ fi asilẹ fún Ọlọ́run Ọlọ́run náà ló ń supply ẹ because ó ti sọ nù ọ̀rọ̀ ẹ like he said in the bible pé i will supply all your needs. according to my riches in glory. in Christ Jesus. no, no, no. Make him a Majari jangkang jangkang. Majari jangkang Will you get out of here? You've got both hands and legs. Still, you can't do anything productive with your life. Lazy man. I don't be lazy man. I won't eat. Wallahi na zan ci abinci ne. please, they're hungry. Hungry. Kabada mo nchi din la. Din la do anabi. Will you shut up? It's a din yung brand pe koko. Don't in the first place. Oh, oh, for glass me, oh come. Oh, come glass me. Oh, my, eto o mo eto ta mọ́tò To to to for that your very dirty filthy hands. To come ko to me. For what? Oh my, eto ra You rubbish lo so eh. It's a din do so oh, oh, rap. Get out of this place now. Get out. kí ni ẹ kí lọ fẹ́ mo fẹ́ fún lówó nígbà tó lédè ń pa àwọn ebi tó sọ yẹn ló fi jẹ́ ń fẹ́ fún bíbélì ṣáàkùkù tún sọ fún wa wípé ẹni tó bá rí jẹ kó fún ẹni tí ò rí jẹ. dáadáa bẹ́ẹ̀ mo láìkì yín gan mo láìkì yín gan so ẹni tí ó rí jẹ lẹ́yìn sí máa ẹ̀yin rí jẹ ṣọ́sọ́ fi pé atọrọjẹ máa ń fa tọrọ jẹ ni ẹ̀yin tẹ̀ ń tọrọ jẹ tẹ́ pé àwa là ń yẹ pìyàn wa ta rí jẹ gan àfún lówó ẹ̀yin tẹ́ pé àríjẹ máa ń mèrò ní pátápátá tí ẹ̀rọ rírò ṣẹ̀fẹ̀ fún lówó ṣẹ̀fẹ̀ fún lówó two hundred naira ẹ wò ọlọ́run tẹ́yìn sọ̀rọ̀ ń pa ẹ̀ mo fi búra fún yín tí ẹ bá lè fún kọ́ bọ̀ tẹ bá fún yín owó kọ̀ọ̀kan sí i báyìí owó oúnjẹ yín dúró nínú ilé ẹ̀ kẹta gbọ́ kó ra mọ́tò mi tàbí ara idiot. Yay! kí ni ẹ. honey. kí ni. I forgot to check at home. oh no check ta fẹ́ fún church fún testimony time yìí fún thanksgiving ooo kí ló máa ṣe báyìí a ah, kò sí problem a máa padà lọlé nìyẹn. kókóró kẹ́ ẹ tún padà lọ lè ṣe bí ìdá mẹ́wàá ni ẹ lè san sàkáǹtì chọ́ọ̀chì wọ́n á rí i gbà. antiana must you talk. Ah, e, èmi kàn wò pé nǹkan téèyàn bá fi pamọ́ òun ló níyì ni o ó ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run tiẹ̀ mọ́mọ́ jẹ́ kó rí báyìí kẹ́ ẹ lè sán sígbà tí ó bá máa lóore tó máa níyì ń lèmi ṣe ń sọ o. àǹtí ẹ mọ ọdún ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bẹ yẹn sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bí ẹni tí ọpọlọ ẹ ti yòrò ẹ má bínú o ẹ má bínú. Daniel emi máa ní. bẹ́ẹ̀ ni mo sọ fún yín lọsí tó wáyé pé ẹ ẹ sọ̀rọ̀ bí akúṣe tí ọba lówó ó máa fẹ́ tọpọlọ àbí àbí ó máa fẹ́ tọpọlọ yẹ ẹ mọ ọdún máa ṣẹlẹ̀ ẹ jẹ bóyá kó fún ọ lówó yẹn mi lè dúró mọ́ fún ọ lówó pé kí àwọn fún àwọn ọmọ tó bá ti dé kán lọ fi jẹun káwọn máa lọ sílé ká lọ mú check yẹn because wà important kì í ṣe church wà important nǹkan tá a fẹ́ lọ ṣe church wà important. ẹ gbà náà ṣé kí n yọ ẹyọ kan bẹ̀ kan fi ra ráìsì mi. ṣòtú ṣòtú gbọ́rọ̀ ṣòtú ẹ kó owó fún wọn wọn mọ nǹkan tó fẹ́ jẹ abẹ́ ilẹ̀ má jẹ tẹ́lẹ̀ ni àti ẹ bọ́ lẹ́nu mọ́tò jàre. Ah. ta ní sùgbọ́n. Mami, kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. àwọn bọ̀dá mi nǹkan. wọ́n ti lọ. kí ló dé tẹ wá dúró sí bus stop. kò sí jẹ́ káwọn ọmọ lọ sí itri wọ́n bá dẹ̀ ti jẹun tán ká máa lọ. ẹ ní kò sí nǹkan kan dẹ̀ wà ní bus stop. àní ò jẹ́ a lọ kò sí nǹkan kan. màámi. jẹ́ a lọ sẹ́ kò sí kò sí nǹkan kan sẹ́ tòótọ́. kò sí nǹkan kan. àní ò sí nǹkan kan ò jẹ́ a lọ. here now. Are you are you mad? Are you out of your senses? everything. àbí kí n já ilé rí. wàá ṣe é wàá ṣe é. má lọ jẹ́ kó já o. wàá ṣe é. ṣòkòtò ká ṣòkòtò. o fẹ́ mẹ́wù lẹ̀ o fẹ́ mú ṣòkòtò mo ti ní ìròyìn ẹ̀ mo ní díẹ̀ ó yá yá ah alaye eh? ṣé mọ́tò ẹ̀ ṣó ní security. kò sí security náà. tí ẹ máa wọrí máa gbéyàwó ẹ lọ ó ti yẹ sí tó bá ti ní security pẹ́rẹ́ ó bóyìnbó ẹ lọ nìyẹn o. àyè ah, má gbéyàwó mi lọ. ìyá inside wọlé wọlé sí ìrọ̀lẹ́. ẹjọ́ a ah. oh no oh no no no no please ah my car my wife.

please please please just just just wait just wait no ẹni sùúrù ẹni sùúrù sẹ ẹni sùúrù ẹ jọ̀ọ́ mo mo need the help yín ni eh, did you see any car just now. no not at all. not at all báwo please eh, eh, they are armed robbers wọ́n ṣe wọ́n jí mọ́tò mi sí wọ́n gba everything tí mo ní wọ́n gba everything wọ́n gbéyàwó mi lọ. sorry sir i did not understand i'm sorry. Oh, okay you know what you know what can i use your phone please now why can't you please now. ṣe jọ sáà mi ìmọ̀ ní. kind of rubbish is this? Why are you running away from me? Oh, do, do I look like a madman? Oh my God. This is disastrous. This is, this is too much for me. So how do I get help now? kan Mr. Tayo. a gbọ́ wípé àwọn alárùn ọpọlọ gbọ́n wà ní àdúgbò tó máa ń yọ yín lẹ́nu ìdí nìyí fi ní ká wá láti wá kó wọn rárá àwọn náà láti kó sínú mọ́tò yìí. tóòtọ́ ni o wọ́n pọ̀ gidi gan ni o lọ́kùnrin lọ́mọdé lágbà. for the past fifteen minutes àwọn ibi àríwé rẹ̀ kankan. Ah, ìjẹta nìkan wà nọ neighbor wa ń bíbá yìí àná fẹ́ kú ni o kódà igi la fi lé lọ. kí ni ó dà ń gé wọn ṣe mítìnì ẹ̀ẹ́dì wọn sì tún wá pọ̀. oh god please help me my car, my wife. Did you see? Did you see them? Ẹ ìkan níbọ̀ yẹn. Èmi ló sọ ìgbò ìkan nìyẹn ìkan lára wọn. Ẹ ṣe nǹkan sí ẹ ṣe nǹkan sí. Ó dà irú yẹn o. Stole everything. Kí ni kí n má ṣe What was that? What is the meaning of that? Stop! I'm not a madman. Oh. Why are you rough handling me? What's the meaning of this? No! No! What? What? No! No! Where did I lay now? No! Name it! Al jeli bo de. Tek ki tezi. Tek ki tezi. Ok. Sot la. Sot la. Tek ki tezi. Ok. àṣàyí o omijé gbígbóná ló ń tọ́jú mi bọ̀ ọ̀nà fún mi kan mo lóhùn ò gbé tán mi mọ́ ẹ̀yìn àtàwọn mi lómi bẹ̀rẹ̀ fún àánú rẹ̀ ọ bàbá o níbo lọ́dún rẹ wà o abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ kó má ta á ti wẹ̀rẹ̀ níbo lọ́dún rẹ wà o ṣàánú mi mo ti gbọ́n o tó bá lè gbà mí lọ́wọ́ èyí máa kúkú gbọ́n mi bàbá o mú idà ìbínú rẹ kúrò lórí mi bàbá o bàbá o bàbá o mọdẹ o bí ọmọ mi náà. ẹ pẹ̀lẹ́ báwo ni bọdá àti àwọn kan. Ah, ṣebí north america kú tọ́nu ló lọ ebe ka díẹ̀ núwe ó yẹ kó mọ̀ pé tá a bá ti dé wàá rí wọn wọn ti dènà. ìgbà ń lọ church wọ́n náà wọn padà bọ̀ wálé torí ẹ̀ mo ṣe ń bi ẹ́ pé ibo lọ́wọ́ àgbà bá wọn tó bá tó àtìdé wà sáà rí wọn ah, ah, àbó bàtà yìí wọlé mọ́tò mi lè bá ń bí ẹ̀yin nìkan kọ́lé máa kọ́ wọlé ni ṣá àwọn àwádìí wọn á fi mọ́tò lẹ̀ ń ká àbọ̀ṣẹ́ wọn máa fẹsẹ̀ ní ìbọn ni ah, ẹ jọ. ẹ gàfá. ẹ ra màmí. dáàdi Ayọ̀mídé ńkọ́ àti Ayọ̀mídé. <laughs> dáàdi tọ̀míwá àti bàbá tọ̀míwá wọn ti dè. ṣé wọ́n padà wálé wọn làwọn bọ̀ wá mú nǹkan lẹ́ẹ̀kan. àti dáàdi tọ̀míwá àti wọ́n padà wálé wọn ti ti dè náà because tán bá dé obviously mọ́mì ah ah ó yẹ kẹ́rí pé mọ́tò àti wà nílẹ̀ rẹ̀ ti máa gbáriwo káàkiri gbogbo lẹ̀. màámi kò sí mọ́tò wọn kan fàn lóòótọ́ ẹ dẹ̀ sọ pé ilé lọ sọ fún yín pé àwọn ń bọ̀. wọ́n sọ fún mi pé àwọn ń padà bọ̀ wá mú nǹkan lé ni. but ibo wa ló lè lọ gbogbo nọ́mbà sùn àrè láti pè tí ò lọ yìí. wọ́n á wálé àríwá wa ni jẹ́ káwọn ọmọ kan máa bọ̀ lọ́dọ̀ wa lóhùn kan wá jẹun náà yorùbá yá wọn á wálé fún ọ̀nṣẹ́ ọmọdé. wo ayọ̀mídé tọ̀mí wá ọyọyọ ẹ̀ ó yẹ ẹja lọ wa lọ́hùn. lọ́gùn mi lẹ́sẹ̀ yìí. o ara nǹkan tá à ń sọ lélẹ́yìn sí ta ní kí bóyá wọn ò kí ń ṣe kó máa ra kàkà mọ́ nǹkan ní bí tó bá fi kí ilẹ̀ ń máa wọlé a máa dáná fáwọn ọmọ. àwọn ọmọ ọdún kìíní ẹ so what are you guys going to eat? noodles okay don't worry when we get to our apartment I will cook noodles for you. ẹyin àtàwọn mi lọ́mí bẹ̀rẹ̀ fún wàhánú rẹ o bàbá o níbo lọ́dún rẹ wà o. abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ kó má ta á ti wẹ̀rẹ̀ níbo lọ́dún rẹ wà o. ṣàánú mi mọ̀ ti gbọ́n o tó bá lè gbà mí lọ́wọ́ èyí máa kúkú gbọ́n ṣàánú ṣàánú mi bàbá o mú ìdà ìbínú rẹ kúrò lórí mi bàbá o bàbá o bàbá o mọdé o bí ọmọ ní iná kùnà mọdé o bàbá o a gbà mí dárí. You've got both hands and legs. Still, you can't do anything productive with your life. sẹ́yìn o omijé gbígbóná ló ń tọ́jú mi bọ̀ ọ̀nà fún mi kan mo lóhùn ò gbé tán mi mọ́ ẹ̀yìn àtàwọn mi lómi bẹ̀rẹ̀ fún àánú rẹ̀ o bàbá o níbo lọ́dún rẹ wà o. abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ kó má ta á ti wẹ̀rẹ̀ níbo lọ́dún rẹ wà o. ṣàánú mi mo ti gbọ́n o tó bá lè gbà mí lọ́wọ́ èyí máa kúkú gbọ́n ṣàánú mi bàbá o mú ìdà ìbínú rẹ kúrò lórí mi. ìbá kúkú ìbò tilẹ̀ ìbá tẹ́ gbadé tí sàyà lọ́fin ìbá sáwọ́gbò ìbá kúkú bí erin ìbá nímìnà gẹ́rẹ́ lápò wà ìbá gbàgbọ́dé adébọ̀rí sìkìtì kọ́wọ́n fàlà ojúlé téńté tá a jọ sí kékeré lágbèdè méjì ayé ọmọ orin ìlà méjì ọ̀sà ibi ó ti dérú lásán lẹ́lẹ́ tiwa agbẹgbẹju tẹ wúrẹ àkọyá ti labẹlabẹ bí Ṣàngó bá balẹ̀ tẹrù tí ọmọ ní sọ pé lóògùn ẹrù fọ gẹrẹ ń tògùn yìí alágbàdo lóògùn ọ̀pá. Ah! èyí dára ayé èyí báyé lọ ọláyípo lawolé ayé ọlágòkè ńláwó sálọ̀run àjàlá lùdú àwa mẹ́wòó lè wo ògún tólúgbọ́nrin èpè ntì kàmọ́sí àṣẹ́ntọ̀ bàrà káwọn mẹ́tẹ̀ẹ̀ta kúra wọn jọ wọn náà pọ̀ lómìnira. Ah! arákùnrin kí ló ṣẹlẹ̀ ọyọ́ tí mo ti ń fa òyìnbó jẹ kò fọ́ lọ. pin bolẹ̀ tí lóbìnrin. baba kí ló dé. adé ni tán pé lọ́ba sẹ́mọ̀ pé èyí ìṣẹ̀ran ayé orí èyí yóò gbàbọ̀dé tá a bá sì dọ́wọ́ lé yóò bùn lọ. ẹ bá ọ̀nà láti rè kódà fún ara ẹ̀ lójú wọ́lẹ̀ bẹ̀rẹ̀ fún wa bá ti fẹ́ dákú lakọ ní kásáré gbé kàmáà gbébọn pọ́ bẹ́ẹ̀. èyí èsì ẹran ayé bẹ́ẹ̀ bá dábàá rẹ̀ ẹ fi mú fún irin bí abẹ̀bẹ̀. bàbá ó ṣòro àlégbé padà wàhálà ni. ẹ wáyé ni o ẹ wáyé bẹ́ẹ̀ ṣe dáa padà ẹni wọ́n mà ti wáyé olùnàgbọ́n ló mà ti padà rẹ̀. ẹ wo bàbá pọ́pọ́fù lélẹ́yìí ó wo gan. pọ́pọ́fù bó bá ṣetán onílé jẹ́nu rẹ̀ wò ó ọjọ́ mo sọ o ọ̀sẹ̀ gẹ́gẹ́ la gbé tẹ́ná orí wọgbó ẹgbẹ́. ẹ ẹ wò bàbá ẹ̀bùn làlẹ́ fi ṣeré yìí o ẹ̀bùn là o. ayé ayé ayé ayé bàbá. Ah, ah. Excuse me. Yes, please. Can I can I see you? Go ahead. In private, please. No. I would rather we have the discussion here. I am not a mad person. We know, sir. No, you don't know. Because if you knew, you wouldn't put me in the midst of this stark, raving bankers. You wouldn't endanger my life by putting me in the same room with people that are insane you won't place me on a bed where people that have functional psychoses are. You will only allow me to go if only you know that I am not insane. So many things have happened to me today. And this is the height of jeopardy. My car was stolen by armed robbers, my wife kidnapped. And now, you guys arrested me for something that I'm not. I'm not insane. I'm very, very normal. Please do just allow me go home to my people, I need to see my wife. She must be in danger now. Please, can you allow me go? Please, put him in a special ward. Ward F. It's only two, huh? Yeah. Okay, ma'am. They don't understand.

ewo abeg na wetin jare just dey sing eh wetin happen yarn me tori jọ. omo eh, you wan hear wetin god do for you. abeg i wan hear make i hear you the tori. wetin happen na ah which be all this? na so so short time i just dey do. <laughs> why you dey laugh wetin she wetin dey do this girl why you dey laugh no be ordinary short time o eh? na short time wey carry money as i dey collect am put am for my pocket <laughs> collect am now put am for my pocket omo you know the only prayer wey i dey pray now wetin baba god na you i dey talk to so oh. as you give me plenty money yesterday bless me today make i make double money o oh. mm. as yoruba people dey talk am now say iṣẹ́ kékeré owó ńlá na you i want today ọmọ yesterday pay me. <gasps> aṣẹ́wó suzy hey ṣé you wan dabaru dis your engine for your time. abi na wetin be your wahala now. sure. hey tata fold dot com you no knack well make you dey your brt lane. wetin i do again o oh? wetin. tell am. <laughs> which one be your own na ah, if she no work now, when she wan work after all you no dey read meter. tell am. dey tell you say dey collect fuel or kerosene. <laughs> Edge don knock car don knock me down. ah god bless you. save me baby. you know wetin come happen. This angel wey me i carry come so e no go knock you till death do us part. abeg no una come see something oo no una come. wetin happen na. wetin happen wetin ah, ah, wetin stand up jare come see something for here. no na dey come dey go. ale shey money dey money dey. i hope say person forget dollar for backyard. i for you oo. you dey for all dis kind. on na dead body o. Oh. Hey, where is Uma from come now? Hey, this one a walla. o, oh. double wahala be this Oh, Ah, Jesus! May eh. now, wait, now, wait, now. wait. This one never die now. dead body not a sneeze now. I Abeg, wetin we go do now? May na wait o, oh. I get one idea o. Talk am na. I don't soak myself to death. What is this fucking? What is not my task. Better sapele water. Oh. Today, today, I no go drink like that again. Eh? Ah, true, true, I wolf the wrong belly. <laughs> na today <laughs> na you dey suppose dey call attorney. ọwọ́ epo. anything you see you dey drink you dey chop <laughs> you no tire now. no try am again o. Oh. ọmọ hey see this babe as she fresh eh see her skin everything just dey jolly jolly omo e no go bad if she join our shower club o oh. at least little respect go dey for us now. Okay she fresh like say she just come back from the Ibu. Ah, for you. You just sit down there, they ask jump question for Sir WAEC exam. Not be she sit down for her friend, you no fit ask her. man they pay you. Babe, babe, babe, it be your name now? No worry, I'll give her name now. Otutu Poyoyo. <laughs> Now so then they call dem. Where you from come? See as you dey look like zombie. Hey. What dey do be like say one wire don touch for this game brain which <laughs> one resemble wire touch for her brain wetin come happen you na no dey see when una see hunger strike na no dey sabi am una no dey see somalia patients o oh. This one na hunger strike dey worry am na. you get am you get am na hungry you get am. babe abeg no bring that confusion for her now. wetin dey worry you na me go cook am na me go still serve am. babes which kind tori i dey hear for outside so oga stone i mean wetin you hear so na wetin you hear make you tell us o. Ah. wetin no happen dey tell me say una carry one asewo join body una dey do runs together for dis area. Ah. Eh? well i know the kind commission i dey collect for head wey be say no be only me dey chop am i dey give police i dey sell to police so dem no go dey raise una for dis area una come dey do that kind thing for my back. nkpaka. which kind thing be that now. Oh, na wa o na wa for winshi pipo na wa for rumour mongers o oh? some pipo still dey wey fast pass 4g internet so. Hey. Now, wow see person wey just come whenever I want to say Now, dem don't give you the load and say without I beg you sef rest na. Uh. you mean say I never tell am as the thing dey go. as we dey see am you sef dey see am we never hear am anything we never hear am as e dey go sef as you e dey see am so she know they talk. Uh, we go tell her together be that now. no worry she go answer you stand up for the better day. Wait, sir. you want am no magic show ya you wan call am. abeg don start abeg start. so ah stop ask her question from now to tomorrow na like this you go dey look you come here come dey ask for commission. Hey. abi na dead body una carry put for house. this chick wey dem dey call rosie afa na which one do you know. it's rosie lele. Hey, hey, hey, man, I can't see question. You see, they ask me whether I remember this. Ah, oh you wear the form say you no remember your name you no remember anything even if god shift for person hand you suppose forget your own name anyway me i don't even get plenty talk talk because you see this place wey we dey whether you get name whether you no get name we must give you name because this place na shower zone we wey you dey see so na asawo na there we dey take chop oyibo say anywhere where you dey walk, na you go take chop so na here we dey walk dey shop so as you dey so you see that thing wey we discuss with you for yesterday you don't dey ground now you don't game You don ready to play? Be like saying I don snap this girl slap me I die GSM number for her ear make dey ring they craze which one you dey that they form like one kind gbolo I don dey for all this one o may I just tell you I don send you as I dey so you see this person wey dey sleep na me dey pay as I see you so make you just dey hear me so you understand me if i go come back if you never ready make you ready open leg spread am hang Any anytime where they make you give me my cut i go do waiting. i go fling you come up from you dey craze you see say i come lagos come Cambridge. you know this place don't work if them say they read me, i go don blow na you understand i don send you you not ready join this zone abi you not ready make i know leave all this away. They talk oh. i don send you when you talk waiting, i wan hear oh. see person when i dey follow talk wey dey look me like billboard i resemble advert for your front. ẹ̀gún ayé lókun mi Mr. Ah, Man, your case is a very special case to us. And I find it rather peculiar and very, very interesting. As a matter of fact, based on the submissions of our professionals and their findings on you, I am confused. Very, very confused. So, why don't you help us so that we can help you? Do you understand what I am trying to tell you? Can you, can you, can you hear me? Okay, Mr. Man, what is your name? Sir, like you said, I think he has a special case. Special case. Thank you so very much for your insult. Can I leave now? <laughs> yeah, yeah, sure. Why, why not? Not funny. Yeah, not funny. Sorry about that. Baby. Don't stop. Oh, baby, baby. What's in there now? Now, wow. i dey feel una no be small so as i see you so ah i don dey happy wetin happen na na every time you dey hungry if you see me you go say you don belleful you don belleful forget that package o oh. you know say all this kind thing reason i dey rub for body just dey make me dey. how you take concern your ministry. ọ̀ẹ́ <laughs> òpèké eh, forget o oh. you dey different. Eh? Hey, stone stone mm, you be my man. i dey value you. Hey, so Wetin you do to am now? na only you waka come give her wife our own nko. you for say me i pack all my family come because i wan give am market na na she give me money no be we so person wey wan sha gbana na I give gbana forget your own side uh, nneka sorry <laughs> i don forget your name o oh. mm -hmm. you know wetin happen whether una friend na. she dey for my room wetin dey wetin dey happen. she dey inside she don accept to do paro. oh eh oh, we eh? <laughs> agree abi wetin you call am she no agree o oh. but we as we dey so we don agree within ourselves say tomorrow morning early momo she go pack comot for here she she just fine for there she no dey get any advantages for us she just dey waste for here eh abeg um, stone that parrot wey you wan carry am go wey you dey ask of her give me na you see side package now. may i tell you something if you say you wan drive her now make she go who lose i tell una simple thing wey una do and i no agree see now which account una go put that one person wey come from nowhere from no man's land she come here she dey chop free food she dey sleep for free house i'm sure say she go dey wear una cloth who come lose. na we na wetin talk okay wetin we go do now wetin we come do. you know wetin happen Men are no worry make una relax. wetin go happen be say Men are just live on our own parking We be say una dey drag all this while me i go see am finish everything. hey stone stone. in nemo can i fall in. Permission to go, but may I need this words first. Uh, money for Hannah. now. I bet you. Now you say you don't want to kind. Forget kind. No, kind. No, they do it for now. Kind. No, they do for now. Oh, I trust you. Oh. Don't fall my hand, yo. Oh. ọkọ mi ó ò sọ̀rọ̀ bóyá you bọ̀ I'm not eating until mommy and daddy come from America. They will soon come. Oya ma bọ̀, We are not eating good food, we are not sleeping well, and nobody is taking us to cinema. Ah, ètè rè ní tí mo dè rìn ni mo fún àwọn ọmọ yìí jẹ o. Hm? Ọkọ mi ṣùgbọ́n. Surely, your dad and mom will soon come. Ṣùtìbọ̀ security good food yẹn ẹ wàá bá manage ẹ ni ṣé wàá rí ti sinimá yẹn Michael amóyin lọ ṣé wàá wá jẹun báyìí oya smile smile. ẹ̀gún ayé lọ́gùn mi lẹ́sẹ̀ yìí o omijé gbígbóná ló ń tọ́jú mi bọ́ ọ̀nà fún mi kan o. ní gbogbo. mo lóhùn ò gbé tán mi kan. How are you? What you looking on? No, you look that one. How far? Ṣé you don ready to join the game? I've been waiting. Ilé tó ń gbọ̀n báyìí. Filẹ̀ ebi ju obìnrin ni. Wetin dey do you? I say she don't ready to start to operate the workshop? Ha! wetin dey do dis one. if na say you no even understand wetin i tell you. Ah. no be electrical dey take shock you now. you know wetin happen you relax i know as i take dey handle people like you newcomer starter no wahala i get your medicine here shebi you say you no wan join abi if i give you this one now you go blend you go change your system wey be say you say na you go dey beg me no worry Please don't kill me. I no, no. How you go die? I no go kill you. No be kill me this one. You go there die. Your brain go dey open. Don't kill me. Kill you for me. Don't kill me. Kill you for where? Don't kill me. <laughs> don't kill me. Shut up. <laughs> yes sir ah, àti ìgbọ́n kankan yes sir àmì àmì àmì sà ṣe ṣe sà mo ti gbọ́ sà mo ti gbọ́ sà àmì àmì mo ti gbọ́ sà yes sir ẹ ṣe sà. ta lè bá sọ̀rọ̀ pásítọ̀ ni. kí ló wí any good news. wọ́n ní ká fi àwẹ̀ kún àdúrà wa wọ́n lẹ́mìí ọlọ́run ti fi hàn wọ́n pé àtọkọ àtìyàwó pa máa rí wọn. àmín àmín. any information látọ̀dọ̀ àwọn ọlọ́pàá. ẹ àwọn ọlọ́pàá mú bọ́ọ̀gà àwọn sọ̀rọ̀ wọ́n ní pé àwọn nǹkan tó wọlé sọ́dọ̀ àwọn ilé ni pé àtẹ̀gbọ́n mi o àtìyàwó àti mọ́tò wípé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ṣùgbọ́n wọ́n assure mi pé a máa rí wọn tó ráwọn máa ṣiṣẹ́ lórí ẹ̀ so mo believe ká máa rí wọn dígéètì mi o Daniel àwọn ọmọ kọ. Ah, wọ́n sì sùn. ló máa ń jẹun wá. kí ló dé. oya oya oya abẹ́ tún bẹ̀rẹ̀ àdúrà ni. Ah, ṣàdúrà tó wà lálẹ́ yìí. ó wà o ìdúró ò sì bẹ̀rẹ̀ òsì fẹ́ni tó bá gbódò mi dàbí ló ń bá ń jí wọn wá. wàá lè yí gan-an máa pọ̀ ju tèmi mọ́ mi. ìgbà ah. wa pọ̀ jù ó ní kí wọ́n máa sùn kí wọ́n máa wò. Lord, eu tenho que ir para papai. ọmọ market yesterday na ẹlẹlẹ àwọn rubbish short calabaga just vex me. Uh-uh. he come say no fit pay me my money ask me how much he give me. Ah, five hundred. abeg which kind money be that five hundred naira shey na so this our job busy so why you no go carry mama and his sister come all of them come from village. i don't know ask me say i drown. oge i trust you me know say you no dey carry last sha but make you yarn us akwata wetin you do the guy now. as i old i dey scream i say pay me my money still no pay me i come use my thing just hold him chair. Uh -huh. my money e no good i come say make you oga you no wan cooperate i just seize him phone. Hey! make we see now. the fun, Got the phone with you. Now you waka come. Hey, see my babe. Oh. Abeg, make una wait oh if like say this girl don dey do pass her master o. i tell you. na one for you na never see clear eye na never wash face make na see say no be this girl dey talk since na uh-huh. ghana dey talk This girl wey na dey see so she don learn pass we wey we teach her you see this white we be learn na where she dey now. ah babe me sef don dey fear rosi now the the kind way wey this babe dey take dey sharpana omo i dey fear you rosi don dey sky now my babe don dey fly dey fly dey fly make i tell you something you see as you dey see rosie so eh? this my rosie wey you dey see so she don turn bruce lee ah. you know as bruce lee dey fight when you go fight pass im master na him be this. a dúpẹ́ pé ẹ ti gbọ́ a dúpẹ́ pé ẹ ti gbà jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. michael ma kí ló dé tá à ń gbàdúrà tó o tiẹ̀ lè ṣàmì. mo ń ṣàmì. mo ń ṣàmì eh. ṣàmì ló ń ṣe yẹn tó ń gún bìgbà tí aláàárẹ̀ ètò tó ń gbin ní dùbúlẹ̀ àìsàn. mọ́mí ti bá gbin ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ wo tabaníkàwọ́ dídùn ìfọ̀n a máa ọ̀rá dé egun ni èní ló pé ọjọ́ kẹfà ta ti ń gbà ẹ̀ bíríbí inú ilé àjẹ́ àmú okùn inú lèèyàn fi ń gbé tìta náà o rí mọ́mí tá a bá ń ba lọ báyìí ó lè mẹ́mi lọ. Ah! Michael. mo kọ̀ lórúkọ Jésù. àmín ṣùgbọ́n màámi tá a bá ń sunkún ó yẹ ká máa ríran ìrìn lè torí pòfo ṣòun kó wá torí ẹ̀ kókó sí kànga níṣẹ́ lonítàn tún dá ọ̀fọ̀ kún fò ẹ dáná gidi ní ẹ jẹ́ ká jẹ nǹkan aláta káwórókó tó pààyàn dànù. Ah! àwa kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ ká lè máa ròyìn iṣẹ́ Olúwa. àmín. jẹ mi ò ní mu títí Daniel àti ìyàwó rẹ̀ yóò fi padà sínú ilé rántí Ọlọ́run àáké tó bọ́ sínú omi ọ̀nà ara ọ̀nà yánu ni ìwọ Ọlọ́run fi gbà tó fi yọ jáde gbé wọn wá Olúwa ní gbogbo ọ̀nà pátápátá níbikíbi tí wọ́n bá wà Olúwa lànà débẹ̀ Olúwa lànà débẹ̀ ọlọ́mọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta á ti wẹ̀rẹ̀ níbo ọlọ́dún rẹ wà ó ṣàánú mi mọ̀ ti gbọ́n ó tó bá lè gbà mí lọ́wọ́ èyí tó ní máa. Afa. Abeg, abeg, abeg. Just go and give me the thing, abeg. Uh, where money? See, eh? I no too get money today. See, see, see, see, see, no vex, beg. See, market door. Everybody knows the market door, but you know say I no dey owe you. If you give me, I'll pay you when money don't disappear. Forget all those ones. you want market, you know what you could do. Stone, beg now. just help me, I beg. I dey full load there, forget all those ones. I know they work waka me, I no carry my load. Forget. E dey here. Stone, beg now. just help me, I beg anyway kò sẹ́ni tó máa rí ìwé náà tó ní fẹ́ ṣàánú tábà dẹ̀ ra dùn a máa ń fòbẹ̀ ṣẹ bọ you wan buy my market for my hand you no get money so we go improvise with that if you no fit pay in cash you pay in kind. in kind stop! why dey do me like this now? abeg i hold money before you know say i no dey owe na abeg. forget all those ones. Oh. i no get time to waste o oh. shey make i dey go. show me my kenas. You can't waste time. Open this TV that penetrate now. You I don't get full loaded. Eh? I gotta go. I beg, I beg, do go now. Rihanna, sharp So once again, Mr. Williams, I want to apologize on behalf of the entire staff of this neuropsychiatry uh, for keeping you here for so long, when in actual fact, you should be at home with your family um, we are very sorry about that. <sighs> yes, I understand. Can I leave now? Yeah, sure, why not? <laughs> but not so soon, Mr. Williams. What again? You will need to sign a few documents for us. And then after that, our staff will take you back to your family. After all, we brought you in here out of your will, or against your will. And then we will want you to indulge us the responsibility of taking you back to your family. Okay. No problem. Good. Yeah, you just made the receptionist there and sign some documents. Yeah. ọlọ́run ará àdúgbò bọ́lá wa ọjọ́ ti dé o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ wọlé ẹ wọlé ilé ilé yìí ọ̀gá o ọ̀gá máa lọ fẹ́ẹ̀sì ṣe ní sáà bẹ́ẹ̀ ni ẹ bóde o ọ̀gá ti dé o ọ̀gá ti dé o ọ̀gá ẹ káàbọ̀ ó tó jọ mẹ́ta sọ́ọ̀dù ó ní kó mi ìtẹ̀ dán ó dùn ẹ bá dùn òun abẹ́rẹ́ ọ̀gádé ọ̀gádé. ọlọ́run ọṣẹ́ o mo dúpẹ́ ọlọ́run ògo ìyìn ọlá ló yẹ ọ mẹ́sàáyà tó jẹ́ gbàgbà ti àdúrà. fún mi dà. wo àlàáfíà máa bọ̀. àwọn ọmọ mi kọ. wo gbogbo wọn wà lọ́dọ̀ wa àlàáfíà náà wà máa bọ̀ kó tiẹ̀ fẹ́ dọ̀ lórí òrùn kó bomi sára ìwọ máa bọ̀ náà. ń ṣe lọ́gàn fresh sí. a ní bàbá yìí báwo ló ṣe wá ń wò báyìí. ẹ pẹ̀lẹ́ ẹ bá dé kẹ bá tún báàgì gbogbo àrò ọgá ló dán yìí. ọlọ́run ó ṣe o. ẹ ṣe ń wo alágbàgbé mo dúpẹ́. a ní fi irú ẹ̀ sọ fúnra wa ẹ ṣe o. ẹ wo ó ti gbàgbé ẹ jọ ẹ dúró náà àǹtí àǹtí ọ̀nkú ẹ ṣe mo dúpẹ́ o sí inú àdá sí inú àdúrà ẹ ṣe o. pẹ̀lẹ́. bọ̀ wa kó ìwọ bọ̀ bọ̀ bọ̀ wà bọ̀ ah, ọ̀dọ̀ wa ni ló ṣe wò Hear my cry, O oh God, my tent to my prayer. From the end of the earth I will cry to you when my heart is overwhelmed. Lead me to the rock that is higher than I me, a I will abide in your tower. for here so abi everybody know belle for me just manage am now na so and make you come see eh this ashawo work wey we dey do me i no i don dey tired oo i don tire now eh even the small small um, eh, pocket wey we dey pick up and down e no gree sustain us so we we no we no go step up our game like this yes now come dey do wetin mm. wetin you wan dey do. Uh, she, rub below the sugar armed robbery ah. for where go see gun. Hey. so na because of armed robbery na im make both of you dey shout like this in fact na be confam suebe ah, ah. make i ask na one question shey na only gun dey am knife no dey am cutlass nko wetin you come dey talk i get one boyfriend like that eh, wey they come here e don tey wey e don come here last o his name na osas osas now correct and robber you know wetin you know? They carry gun you know they carry anything Now knife im they use rob. yeah? yes now as we dey so now if we carry cutlass go and go melenge for one side like that come old knife jam one man like that tell him it's cutlass So your life or your money even if na ten million im carry e go drop am for us so wetin i come dey talk. na no be i like the sound of that ten million naira o hey eh, abi no dey feel am. i dey come i dey come i dey come eh? i wan go be blessed. abeg don come don come don come. hey my friend ndi. Eh? you be correct thief na my brain dey work. na for you babe just a fall my hand Now this kind small thing They make it a shake like jellyfish omo man now today nyash dey back wey still get party They pack well cool down no kind Eh, how we go come do am. make me dey laugh but you dey form my hand o oh. I've been bin get plenty respect for you just dey form my hand if that way not there, another way still dey which na my way if you wan know my way i go show you the way. Eh, blessing how go come do you know see this kind of robbery thing we never do am before none of us get experience. anyway sha if you don't feel rob the other way be they will disguise as disguise chicks man. These guys we go dey wear mask na for you you dey fall my hand you be spiderman or superman or batwoman no be that kind levels na ha you no know say we be hot cream chicks with all this, our arsenal and manchester wey pack put for body so we go go stand for junction we go disguise rub enough mud for face enter bush bush full everywhere now carry stick wey we go take dey do bambiala bambiala dey beg money up and down like malams dem go stand for there o but meanwhile no be just anyhow junction o oh. na all those kind thick fat junction three three junction na we go go stand dey shadow better better cars no be all those rubbish bug and all those kind cars o oh. cars like range rover formatic crostor you know lincoln navigator all those kind big big cars latest model fat fat things na me i dey like o oh. we go come stand there you know say we no kukuma get money we no get how we go get original gun mm. AK go catch us na to go shop Kubai troigão. na toy gun dey work now go there go buy toy gun as we enter warapa like this we go keep the gun for there as we don't see the cars they come when we don't shadow the cars they come from far like this now we go just stay just do They beg they beg help my ministry oh! help my ministry oh! you don't go hungry oh! I beg, oh! help the needy in the society oh! go begin beg like better person person go fall finish once the person don't fall we don't cajole am e don fall for us like this straight oh! thank god saying all of us have be drive yes once the person don fall for our cajoling like this omo na to drag am down once we don comot the gun show am go don fear now drag am one person enter front drag am enter back zoom off carry am come our caban omo na to kpai the guy straight o oh. yes o. Oh. we go kill am ah, i, no fit kill o oh. who go come do the killing na. later now make pata dey wear you if you no kill me i go kill na today person don dey kill i no dey kill fowl for my backyard abeg rest i go help you kill but the money na me go carry money pass o make you shine your eye o. Oh. if you kill am okay you do the killing just give me money for ghana money to chop. i give you money for ghana you still be my well Now you na you be my girl now you know say na you i like pass out of all of them you are loyal. ẹ eh, ẹ mi mo ní mo fẹ́ rí yín ìdí pàtàkì tí mo lè fi fẹ́ rí yín ni pé mo fẹ́ kí ẹ mọ̀ pé. Eh, ìgbà ọ̀tún ti dé sínú ilé wa yìí hmm. eh, ìgbàkúgbà tí ẹ bá ní nǹkan tó ń dùn yín lọ́kàn tí ẹ fẹ́ bá mi sọ torí èèyàn lè má báyàn ṣiṣẹ́ kó jẹ́ ọ̀gá yàn kó má lè sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún torí orí òjò rí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tọ́lọ́run ọba kan place oníkálukú sí àti particular time ló máa ń yàtọ̀ ẹ̀dá ọ̀dẹ̀ láròpin àmọ́ bíi tẹ́yìn náà lè dé lọ́la you know so ẹ feel free anytime tẹ bá ti ní nǹkan tẹ bá mi sọ ẹ wọnú ilé wa torí àti dìkan náà we are one family ẹ wọnú ilé wa àjọ sọ èyí tí ó bá wà nínú agbára mi àti ṣe ọlọ́run àbá fún mi ní ẹ̀mí àti ṣe ah. ìgbà wọlé ti lọ lé lọ rí àwọn èèyàn yín gbẹ̀yìn. kó tẹ́ ṣe lè rí ilé yẹn kẹ̀. ẹ má wọrí anytime tó bá ti yẹ kẹ́ lọ ẹ kàn jẹ́ kí n máa mọ̀ ni ẹ máa fún mi time pé ìjọba yẹn lè fẹ́ lọ àmọ́ bá ṣe máa ṣe gbogbo ibẹ̀yẹn tí ò ní affect anybody. ẹ eh? ah God bless you once again. then ṣé wọ́n máa ń fún yín lóúnjẹ déédéé ṣá. ah oúnjẹ. Ah, ah, rárá sá a máa ń ro oúnjẹ ń ta ni sá. kódà ọ̀rọ̀ oúnjẹ yẹn máa yàtọ̀ ń sìn oúnjẹ tá a bá ń jẹ nulẹ̀ lẹ́yìn náà gbọ́dọ̀ máa jẹ. ẹ eh? ọlọ́run ṣé o bẹ́ẹ̀ ni torí èèyàn bíi tiwa náà lẹ́yìn náà kò sí wàhálà báwo ni wíkẹ́ ṣe ń gbádùn. ah amálégbà. ẹ wò ọlọ́run pèsè owó fún wa hmm. láti máa ràn wá lọ́wọ́ ni ọ̀rọ̀ tó sẹ́yìn tamilára ẹ manage yẹn ah, ah, ó yẹ kí ẹ máa gbádùn ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí èmi tí mo jọ gàyàn Ọlọ́run fún mi lówó tọlọ́run bá dẹ fún yàn lówó ó kàn fún yàn kí yàn lè fi ran ọmọ làkejì lọ́wọ́ ni ẹni owó yẹn lóòótọ́ eh. ẹni ẹni. Eh, ó gbà. ọ̀nà gbà. ẹ ẹ sà kí yá fèrè kù sà. no no no ẹ fi ṣe nǹkan tó bá wù yẹn lẹ́yìn. Ah. ìdọ̀bálẹ̀ mi rẹ o ah, ah, ẹ ṣe gan-an ní agbára ọlọ́run ẹ̀mí sórí burúkú gbogbo ibi tó bá ti ń dùn ibẹ̀ ò ní bàjẹ́ gbogbo ohun tẹ dáwọ́lé lágbára ọlọ́run a máa yọrí sí rẹ̀ ọlọ́run ló mọ ohun tí ẹ fẹ́ táwọn ò mọ o bọ̀tí gbogbo ohun tẹ bá fẹ́ ọlọ́run ọba a máa bá bomi ìtura síbẹ̀ ọ̀rọ̀ yín adayọ o kò tó ní pin síbẹ̀ o ẹ ṣègùn ọ̀gá. àmín ẹ ṣègùn ẹ ṣègùn àmín àmín. a lè jáde mọ́lẹ̀ ní sọ́yà so máa ṣe fàájì ẹ̀. ó yà mí lẹ́nu. àwọn oníbàárà kọ̀ rẹ̀ oníbàárà oníbàárà kọ̀ rẹ̀ oníbàárà ẹ̀ ah jẹ́ kí n fún ọ lówó. o fẹ́ fún ọ lówó. Ah. olúwa máa ṣe ọ̀rọ̀ olúwa máa ṣe ọ̀rọ̀. ẹ wá pa ìfọ̀. gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé tí ó ṣókùnkùn sọ́lọ́run nítorí ewé kan ò ní bọ́ lára igi kọ́lọ́run bá máa mọ̀ sí i ṣé wàá rí gbogbo ẹni tọ́lọ́run bá fún ní orí ọ̀fẹ́ láti ní ọgbọ́n láti ní ìmọ̀ tàbí láti ní òye tàbí láti ní owó nítorí tara ẹ̀nù kankan ọlọ́run fún nítorí ọ̀pọ̀ ènìyàn ó lè jẹ́ ẹbí ó lè jẹ́ ará ó sì lè jẹ́ ojúlùmọ̀ ọlọ́run ní tóun bá fún wa ní orí ọ̀fẹ́ ká lò lò dáadáa nítorí pé tá a bá kùnà láti lo orí ọ̀fẹ́ yìí dáadáa ó ní wọn á gbẹ ẹyọkún yẹn bí igi tí ò léso òun á fún ẹni tó ní ọ̀pọ̀ yẹn ìdí nìyẹn tí a fi ní láti lo orí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún wa ká lò dáadáa nítorí pé ó fún wa ní àǹfààní kejì láti tún àṣìṣe wa ṣe ìdí nìyí tí a fi ní láti dúpẹ́ ká sì máa yin Jésù Kristi lógo ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. for what God has done in their lives. Please, church, join me as I call the family of Mr. and Mrs. Williams. tó bẹ̀rẹ̀ sí lọ sínú ọpẹ́ tí a fẹ́ tú mo ní orin kékeré kan láti kọ. olúwa ṣeun ńlá tẹ́nì kankan ò lè ṣe ènìyàn ló ti parí bàbá ti ṣe ọ́. ńlá sẹ́ni kankan ò lè ṣe ènìyàn ló ti parí bàbá ti ṣe o nítorí náà mo yàn. lóòótọ́ nínú ẹbí wa yìí lóòótọ́ ni a máa ń ṣe bí kristẹni. truly they behave as a christian. a máa ń wá sí ilé ẹ̀sìn dáadáa. they do come to church. ṣùgbọ́n. but. ohun tí àwa rí gẹ́gẹ́ bí kíyàn gba Jésù. what we saw and what we see as gospel that sent the law. òun kọ́ ni à ń ṣe. because that's not what they are doing. ìgbé ayé tí à ń gbé. kò bá ìgbé ayé kristẹni òdodo. his own world the true christian. kò bá mu. he is not working. torí ní títí wa. because as a person. kí awọ ṣọ. to put on a good cloth. mọ́tò ńlá. I got a fine car. ilé ńlá. I get a fine building. ẹnikẹ́ni tó bá wà tí ò ní ọlá tó wà. àwọn ṣe. Are Islam as good as they have. A máa ń fojú tẹ́ńbẹ́lú wọn. They will just look that person as nothing. Kò sí ọ̀rọ̀ tí àwa méjèèjì ò lè sọ sí èèyàn. There is nothing they cannot utter to people. Kò sí nǹkan tá a lè fẹ́ ni tí ó jẹ́ èèyàn bíi tiwa wé. There is nothing they cannot use as a person to glorify people as uh, people like them a gbà wípé ipò tá a wà the thing, the position they are. ẹlòmíì ò lè débẹ̀. no one can get there. ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run tó fún wa ní second chance. torí tí ò bá jẹ́ yìí àmọ́ bíi tí a bá wà lẹ́nu mi mọ ibi tí ìyàwó mi ò bá wà mi mọ ibi tèmi náà bá wà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí ọlọ́run ó yọ wá kúrò nínú ewu yìí ó jẹ́ ká mọ̀ pé ìgbé ayé kristẹni kì í ṣe gbogbo nǹkan tá à ń rò tẹ́lẹ̀ ìhùwàsí ẹni rere tí ó máa fi mọ̀ pé ẹ̀mí ọlọ́run gbé nù yàn tí ohun tí wọ́n ń sọ fún wa lójoojúmọ́ tá a lè máa fi ṣe wà o tá a lè máa gbé ìgbé ayé tí ọlọ́run kọ́ fún wa ọlọ́run ṣe o bàbá o ṣe ọlọ́run ṣe thank you father thank you father. I bless your name, oh God. Thank you. Thank you, Father. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kọrin. Mo fẹ́ fi ògo Ọlọ́run hàn. Orin yìí gbogbo wa pátápátá la mọ̀. Mo fẹ́ fi gbé Ọlọ́run lárugẹ ni. Ẹ máa bá mi kọ ọlọ́run tó dá wọn òkè ìgbà ni. ẹni ni mo fi ọpẹ́.